Oh, my Lord, in the القرآن olùsẹ́ ààrẹ́gbọ́ ní èèyàn ní láwọn àjẹ̀kọ́ mọ́lẹ̀. الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم على اشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن التابعين إنما صوت المرسلين إنما صوت المرسلين إنما صوت المرسلين الحمد لله على الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين، وصلى àdúgbò àwọn ará rẹ̀ àtàwọn kan máa bá àdúgbò ọgbẹ́ ìjọba tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kí ọlọ́run bá lè sọ lẹ́ka ní ìlú wọn. tó ìwò rẹ̀ máa máa dùn lọ́wọ́ ká díẹ̀ tó bó ṣe náà lọ a kò ní àtijọ́ afẹ́fẹ́ ẹ̀mí bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbà àtàrà ilẹ̀ yìí ó ó ó ó sì yẹ nígbà tá a gbé orúkọ ọjà àbára láti àtúntò ìsúnmáyì ìgbà máa bọ̀ kọ́ máa ń dúró láti wọ́n fúnbọ́ ẹ̀ kó tó lọ́dà wí ló lé ó ti dé ọkọ̀ ọkọ̀ ayélujára nìkan wọ́n wá rẹ̀ ká dáàbò sí náà rẹ̀ ọmọ onímọ̀lúwà kan bàbá àgbàlagbà kan ló wá bọ́ọ̀sì ọbẹ̀ pàpà láyé ẹnu mọ́tò yìí ọ̀rọ̀ ká má ti yá ní ìjẹ ọ̀rá ní ìyàwó ẹ̀. Àmọ́ kí wọ́n ọjọ́ lọ sí náà ní wọ́n láti bàbá ọ ní bàbá ọ ní bọ́ọ̀sì yẹn náà ó báyìí àwọ̀ rẹ̀ ta bóòlù tó wọ́lẹ̀ nù mọ́tò àdìyẹ ó ti lẹ́kọ̀ọ́ ara rẹ̀ lọ́wọ́ lọ bá ọ̀rẹ́ ti jẹ́ yíyà Àwọn òṣèlú ọ̀rẹ́ bàbá náà tó jẹ́ bá padà wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ kú lọ́rùn. so ọ pa mí ni o. bí àwọn ìjọ ìjọba adé nìyẹn láì tẹ̀lé àwọn ìjọ tí máa gbọ́ bẹ̀rẹ̀ ọmọkùnrin náà ní akọ́kọ́ lọ jẹ́ yá. a lè fi wọn máa bá a bá a ní orí náà fi lọ nù. so gbèsè yìí bùtù. ni àwọn káràmọ́ wa lè gbàdá wọn ọ̀rọ̀ lọ wọn bá dà lọ wọn fi àwọn lè yàn Suruh orang kaya bertemu harga, bingung kuala, warna Korban itu di dunia ada ya Allah. Dunia terjadi orang kami untuk wow. So, dia dia jual tadi amal ini adi ijazah. Ini kalau òun náà kò yẹ kí ìṣe pé ọ̀sẹ̀ ló yẹ ṣùgbọ́n tí a bá sọ̀rọ̀ ní kọ́nà máa ń bára àti òun náà bẹ́ẹ̀ sì ni ló yá pẹpẹlẹ wọn náà bàbá orígun ìlànà ní àkọ́kọ́ àwọn ilé ọdún ogun kan lórí nùgbà tí a bá wo sọ̀rọ̀ bíbọ̀ lóru lam àti ìdúró náà ni. lẹ́yìn sàdàtẹ́yìn ló jẹ́ àkọ́kọ́ sàdàtẹ́yìn ló jẹ́ àkọ́kọ́ lẹ́yìn ẹ̀ onígbòkèjì ọjọ́ ìran àtọ́lá. onígbòkèta yóò tẹ̀lé orúkọ ẹ̀sìn láàmú ara wà ń bẹ̀rẹ̀ yìí sàkàdì. Kó tó wá ka àwẹ̀, kó tó wá ka àṣì. Ọlọ́run ti ẹlẹ́kẹ̀ẹ́ta ọ̀rọ̀ nínú ọ̀nà márùn-ún. Ìyẹn ń lọ láti gbé á nǹkan yẹn nípa. Torí ẹ̀ láti wá ti àlàyé tá a fẹ́ ṣe yìí. kọ́nà wà ní ọlá kò yà gbọ́ yé ẹni sọ ẹni gbọ́. Ìjìdá ká gbóònù ìdí ayé ẹ̀dá ó pọ̀. Séyàn báyìí ti lè ní láti débi pé ó tó lọ sàkà á ìgbọ́ta ìdíkọ́ lọ. Ìgbọ́ta ìdíkọ́ lọ kọ́ba àdìjọ́lá ó ti yọ rẹ̀ ìrọ̀ wà. a lọ díẹ̀ nínú ní a fi mà pé ẹni bá ní owó títà káwọ̀ kò yọ. ìgbà tó lọ fẹ́ sọ̀rọ̀ àdáró wa tó fẹ́ dá àpọ̀ ẹ̀ kò pé nígbà láti gan kí ló pé o. Fàdákọ̀. Fàdákọ̀. Ó ní sàárà ní káàdì kò ní pé ìdí bàtà òfin fún wa kìí tẹnu ọkọ tí wọ́n tọ́ òfin bàtà bàtà ẹnu rẹ̀ bọ́ òun yóò di àpọ̀ lọ́la yóò di àpọ̀ lówó yóò di àpọ̀ lẹ́yìn yóò di alálàáfíà yóò jà ọkàbalẹ̀ ìmọ̀kàbalẹ̀ bá bá ọ. Bẹ́ẹ̀ bá ní láárí tọ́lá tó gbé kówó wọlé ó pọ̀ tó lọ bàtà. Tí ò bá gbọ́ ẹni kí n sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sọ yìí kọ́nà ní owó bọ̀ ní. Gbogbo ẹni tí owó rẹ̀ bá jẹ́ pé sàkà ti wọ owó rẹ̀ kò wá jọ kọ́nà sàdé òsì wọ lẹ́nu ẹ̀ nǹkan náà wà ní ẹ̀gbẹ́ rẹ̀ tí yóò máa kọ́ owó lé lórí ìjọba náà. Àwọn èèyàn tó bá ń báyìí tí a bá gbọ́ àdékọ́ yìí kẹ́kì sí bẹ́ẹ̀ lórí ara rẹ̀ bẹ́ẹ̀ lórí aya rẹ̀ bẹ́ẹ̀ lórí ọmọ rẹ̀ bẹ́ẹ̀ lórí ìṣẹ́ rẹ̀. ọ̀kan náà àwọn ẹgbẹ́ ọlọ́run láti tẹ́ yìí ọ̀sọ̀ ọ̀rọ̀ láti ẹ̀ka gbọ́dọ̀ àwọn ẹgbẹ́ lọ́wọ́. Adúgbò yìí, ó fẹ́ lọ ọbẹ̀ múra ẹ̀ lọ ọbẹ̀ múra ìwé ẹ̀ lọ. lọ́ba ti owó sí yọ̀ọ̀dà rani tó bá pa owó yọ nínú òwò owó bẹ̀rẹ̀ ní ọba bí ẹ̀rẹ̀ wá sí àyíká ọ̀nà wá sọ́wọ́ ìyá rẹ̀ níta owó ìná jàmáà ìgbà tí a bá gbọ́ dájú lọ́dọ̀ ẹ̀rọ déédéé owó tí ìta fi ta owó bẹ́ẹ̀ ìtàkùn tó kọ owó lẹ̀ lọ́dọ̀ ẹ̀rọ áwù. Ìwà àgbàgbé èyí ti pé ọgbọ́n tó ń dá lórí ọ̀rọ̀ yìí nígbà tá àwọn mẹ́fà ó lè jẹ́ owó ìgbìmọ̀ jẹ́ ó sì jẹ bẹ́ẹ̀ ó sì máa jẹ. Nígbà wo lè kó jẹ́ bẹ́ẹ̀ tó lọ́wọ́ bá ti bẹ́ẹ̀rẹ̀ ìtọ́ fẹ́rìn àgájọ ọ̀fẹ́ ti ní wọn dá ìnáwó rẹ̀. Ọ̀fẹ́ lẹ́yìn àga ọ̀fẹ́ tó dolówó àná. Tí bá ti ń pèsè tẹ̀sí ọ̀yẹ́ tó tó lọ́wọ́ yóò máa yóò máa ilé ìdáná pé ọ̀rọ̀ rẹ̀. Ètò ìwé ti wé ní báwọn olùdíje ohun ọ̀jẹ̀ ìdíjọ́ náà ti lọ́wọ́ lọ́wọ́ ọ̀hún ìyá ìyá ní ọ̀yẹ́ ló ní ó pé ẹ̀ẹ́dẹ́ nínú ọ̀dà òun ẹ̀ẹ́dẹ́ tí jẹ́ ìlà owó ẹ̀pọ̀ sí ní wọ́n ní ọdún mọ̀ ọ̀dà òun ẹ̀ẹ́dẹ́ tí mo ní owó ẹ̀pọ̀ sí ní kódà ohun tí mo ṣe máa fi ń kíjì àwọn ẹ̀dá rẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ní ibi tọ́lọ̀ ń bá wọn lọ ọ̀dọ̀ ibi tí ń bá wọn rè ọ̀dọ̀. Ibẹ̀ màdúgbò náà máa ń ṣe lórí ọ̀rọ̀ yìí mọ́ ẹ̀rọ náà ń sìn ilé àtẹ̀rọ̀lẹ́yà. Ìgbé ẹ̀rọ náà ń sìn ilé tí ń bímọ náà ta ọmọ rẹ̀. Pẹ́pẹ́ ìdádórí náà ká ìdí èèyàn ni. Ó yẹ kó sọ̀rọ̀ nígbà òun gba pẹ̀lú àpẹẹrẹ tá a ti fún ẹran tak tá a jẹ ìrànlé ẹran léyà lọ́dún ní máa ń níyì níwájú ta ìmọ̀ níwá ìpàdé lẹ ẹ̀dín náà ẹran léyà ní ìyí débi pé wọ́n bá ya bọ́ọ̀lù lẹ́yìn ó lábẹ̀ mú mọ́tò rẹ̀ ńlẹ̀ pé ló bá bá bẹ́ẹ̀ yìí sẹ́yìn káyé fún wa lè mara ẹ̀rọ àwọn màálù yá sí mi lọ́wọ́ bọ̀ rẹ̀ yẹra ọ̀dà láàyè fún ẹran léyà náà ni ẹni ọ̀rẹ́ ẹran léyà àwọn ará ọ̀tá bàbà tí wọ́n nà sí lẹ́nu pé máa jẹ́ ẹran léyà máa wù yà á òun náà ń bí máa fún ní ẹ̀yẹ fáwọn ló báyìí. bó máa tẹ́ bí èrè yín ẹ̀ẹ́nà ń di lọ́rùn tó bá tẹ́ bí èrùbọ yín ẹ̀ẹ́dẹ́ ń jáde kádàrà tó nílà àdá yìí yéèyàn ilẹ̀ ẹ̀rọ àmá nínú wa ti tẹ́yẹ́ láàárọ̀ ọjọ́ kí á ń wọ́n tàbí ọ̀pọ̀ àwọn tẹ̀síá tó wọ̀ tí wọ́n da ọ̀fẹ́lẹ́ lọ́wọ́ pé á ṣé mo yà sọ́lẹ̀ lọ́pàá ní sí èrè. بسم الله الرحمن الرحيم والذين كذبوا بآياتنا فنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إنا كيدي متين Ẹ̀kọ́ ọ̀rọ̀ náà yóò láti náà ọ̀rọ̀ rẹ̀ pé والذين كذبوا بآياتنا Nínú pé kìí níka àìrọ́ni, nínú níka àìrọ́ni, láàbẹ̀ orí òde àmà. Sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú òun ní láàrínkù láyà àdá ọmọ. Ọ̀rọ̀ náà máa tẹ̀rù wọn ni, a máa tẹ̀ wọn ni. Sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú òun ní láàrínkù láyà àdá ọmọ. Ọlọ́run àpá yìí sọ pé ẹni wọ̀n ìlú wọ̀n ọ̀rẹ́ wọn ń gbé iná iná iná iná iná. Ìgbọ́nà ọlọ́dà ọlọ́dà àtàwọn ẹni jẹ́ ìdí àwọn gbogbo ayé ìlú àwọn náà. Òbí ẹ̀ ti blọ́ dáadáa, òbí àwọn yẹn lọ́pẹ́ ní blọ́, wọ́n lọ sí ọjọ́ ọjọ́ wọn. Àdáńtàdé ní ìjòmọ́ ọ̀rùn jẹ wọ́n ni a jẹ wọ́n a máa rán ọ̀pẹ̀ síwájú ẹ̀ yọ́n máa rò pé bóyá kò tó ṣe ní yọ́ da bọ́ ọ̀nà ẹ̀. Wọ́n á pàdé ti pé gbogbo ọ̀tá tẹ́ máa ń sọ ó tẹ̀fẹ̀ tẹ́kùnà díẹ̀. Òṣìṣà àwọn àti àbúwá kúlù lè ṣe èyí. Jàmá ọlọ́run ní àbúwá bà kò pé ní bábà. Tó bá ní bábà tó bá máa pe nǹkan lẹ́yọ kan ẹ̀dá kan ẹnìkan ò lè mọ̀ pé ẹ̀ á lè Ọlọ́dí àbúwápà tó gba àwọn ẹ̀lẹ́kùn gan, àbúwápà tó wá fi kúlì sẹ́yìn rẹ̀, àbúwápà gbogbo nǹkan, àbúwápà kúlì sẹ́yìn. Kọ̀dá àwọn àlẹ́yìn àbẹ̀wá àbúrúlé ṣe. Alákòó pọ̀ lọ́wọ́ tó fọ́. Àkáàkiri náà bá ní ọ̀rùn bí máa ń kú wá bẹ̀rẹ̀ ìdùnnú pẹ̀lú ní ọkọ̀ tó wá sọ pé ọ̀dìnà oòrùn láti dàgbà Láyé àwọn àkàtàrù bá ti dàgbà, ọ̀rọ̀ láàmù lọ́jìlì. Ìyẹ́ ti wá ilé àwọn ọkùnrin máa dúpẹ́ dúpẹ́ wọ́n lọ́rùn. Lọ́pàá ti dúpẹ́ dúpẹ́ àti rẹ̀ kan nítẹ̀lí lórí ìgbòho ní múra àti rẹ̀ kan nítẹ̀lí nìkan ní tọ́sí àti rẹ̀ kan nítẹ̀lí nìkan òṣìlá àwọn alẹ́kàn sìn ààyà ìlẹ́kàn tí ẹ̀rọ ní ti wọ́n kọjá bẹ́ẹ̀ o ìfọ̀ ilé àwọn lẹ́yẹ tí a ti ẹ̀rà mẹ́ta ń bẹ̀ ìyàwó gọ́ọ̀nà gọ́ọ̀nà lórí olóògbòrò kan ìyàwó jẹ́ òwúrọ̀lò kò yíra di àyè ilé kan lọ́mbẹ̀ ìyàwó ìyàwó ní gọ́ọ̀nà. àti ẹ̀rà mẹ́ta. àti ẹ̀rà mẹ́ta ń bẹ̀. bàrẹ̀rà ò kí ni àwọn. màá ọ̀dà ọ̀dà bọ́ọ̀lù lọ ọ̀dà bọ́ọ̀lù ìyàwó bẹ́lẹ́dọ̀ lọ. ibọ̀ ń bẹ lábẹ́ ìyẹ́ ọlọ́run jẹ́ gúmáyé ń bí bẹ́ẹ̀ kù sílẹ̀ bọ́ọ̀nù gẹ̀rọ láti dẹ́nà. bọ́bá wà lábẹ́ ìyá tó ọba jíjẹ tó orí mọ́ àdàmúlùlà tí ọba tí ìrìnbó tẹ́lẹ̀ máa dúpẹ́ náà ibi ilẹ̀ ibi ilẹ̀ ayé kì í yẹmiyẹmi kí lè má tù ú. àti ẹ̀yẹ tí a wá ò bá fẹ́ fi máa bọ̀ ọ́nú jẹ́yẹ ọlọ́dún ìfẹ́ ìlú náà. Ọ̀bìnà òrùnà mi dàdá ẹnìkan mẹ obìnrin kò jìnà kò jìnà síbi

nígbà tí bàtẹ́bà ọkọ̀ tẹ̀lẹ̀ sí lẹ́yìn ọ̀gá dé gbogbo ń dókó lọ yìí ní máa ń já ní máa ń já ní máa ń já ní máa ń já yàwújà. ìyá tọ́lẹ̀ bíi àdúlọ́lẹ́sùwà. nígbà mo ní láti gbó fi àwé àti láti ọ̀rọ̀ ẹ̀jẹ̀ bàbá àdúgbò àlọ́ ẹ̀rọ ọmọ tó bí bí ibi ni ìyá rẹ̀ ọmọ ibi ìgbà ibi ni wọ́n gbé dàgbà ìbí náà ti kékeré nígbà tó bá Iná pléèmì lọ lọ gbèrò lọ pléèmì lọ gbèrò lọ gbèrò. Nígbà tí wọ́n ti dà ń bẹ́rẹ̀ náà. Ayé òkú wọ́n gbẹ́sẹ̀ lé. Bí bá ń dá fúnyàn náà ayé gẹ́gẹ́ ìwà fúnyàn láwọn òwúrọ̀ kọ́ pé ó tó làkújì lọ́rùn nígbà mélòó. Ọlọ́run àmọ́ ìjì. Àbọ̀dìlá òun bá ti ṣàtà ọ̀rọ̀. Tàá lè kọ́. Ìdá òun ló wọlé. Ìdá òun ló lúnà àtọ́ àti aládàmá gbèsè. Yóò di aládàmá gbèsè gbogbo gbọ́dọ̀ ní pátá. Gbèsè ó gbé lọ gbèsè tó bẹ́ẹ̀ kù. Adúgbò ọlọ́run. Kẹ́ẹ̀ la wá gbọ́ yìí kò wá ń ṣe sunday ló jẹ́ ara ìwà gbọ́n jẹ bá a ti wá kọ láti náà ní àwa kan ẹgbẹ́ pé sunday nìkan lẹ wá máa wá ẹwà kan lè sí ẹwà kan lè sí kí ìbá ṣe pé ẹ̀gbẹ́ nílò bẹ́ẹ̀ bá gbé nílò bẹ́ẹ̀ tó lórí bẹ́ẹ̀ gbé ìbá ni àbẹ́rẹ́ bá gbé nílò ábà ebí oṣù ga péré náà ni ìdẹ̀ tí gbogbo ọjọ́ tí ń bẹ̀rẹ̀ ọ̀dáná náà ni wà lọ́dọ̀ tó á ní twenty twenty twenty seven láàrín tó kọ́ dẹ̀ẹ̀ní yóò àpò oníjọ́ mẹ́jọ jọ mẹ́jọ tàbí tàbí sáńdé kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sọ̀ ló bá tẹ̀lá ìbẹ́nu wà tajọ́ ń lọ tajọ́ ń bọ̀ lánàá ọdún jẹ́ sáré mi. Àmọ́ tí wọ́n ti ṣéwájú ọlọ́run ọmọ ẹ̀ pẹ̀lú wọn. Ọdún ti gbà lọ wọ́ ọ. Ayọ̀ ti bẹ́ o. Àbẹ́ ọ̀rẹ́ náà ni wọ́n sọ pé ọ̀nà bẹ àná. Ẹni ọ̀gá wa. Ìdájú ẹ̀dùn. Káà náà Ayé òjò ní ìjọba àjàlọ́wọ́ ẹ̀dá. Ìgbòrò òwúrọ̀ ẹ̀kọ́ lọ́lẹ̀ májà ní ọjọ́ àjàlọ́wọ́ rẹ̀. Májà ló bàbá àjàlọ́wọ́ rẹ̀. Ìjọba, ìjọba. Mọ̀kànlá nìkan lórí ní àdàbí ìjọba wà. Wọ́n bẹ̀rẹ̀ gbà wà ọ̀rẹ́ ta wá ká ọ̀nà ọ̀dá ní wọ́n bẹ̀rẹ̀ wá sọ ìwájú máa ní wà fẹ́fẹ́ náà tó fún yìí ó ti wá sí à lọ́dọọdún lọ́dọ̀ bí ọwá dàbí bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ jọ bí gbé ọ̀gọ̀rọ̀ náà wà náà wọ́n á sọ ìgbà tó wá fún wọn mo ní ìdílé àdúgbò ààrẹ ọ̀rọ̀ ayé wọn kẹ́yìn mọ̀ níbi ìdílé bẹ́ẹ̀ náwó mọ́ wa abẹ́rẹ́ máa lo ẹ̀rọ pàdánù àti ìwà àti ìwà àti ìwà tó wà ìlú kèé kó dáhùn sí ẹ̀sìn tí wọ́n á ń sọ ẹ̀yin náà máa wá sọ̀rọ̀ ìdílé. ìjọba ń lọ. lẹ́yìn wá ní ẹ bí bí wọ́n ti lọ́ni àwọn náà wọ́n kò sára bẹ́ẹ̀ ní ìyàwó ọ̀nà ẹ̀ wọ́n ní ọdún gbé gbogbo àwọn tó wá ní ṣẹ̀fì yẹn ó ń tẹ̀ka fún bọ̀ lábẹ́ ìyàtọ̀ mẹ́ta ní ìgbà ní ẹ̀wà ní. bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ ẹ̀kọ́ gangan ni ó fi ìdọ̀tí nìlú tí wá wá kọ́ àádọ́fẹ́ òbí ìyàgò mẹ́rin gbogbo rẹ̀ wá fi yẹ. ilé ẹgbẹ́ yìí ń bọ̀ lárúbẹ́ yìí bọ̀ nígbà ni. ooo àwọn abẹ́rẹ́ mi ní yín àwọn àgbà àdúgbò ni wọ́n jẹ́ ìlú wà ní ilé ìdílé ní òkè ẹ̀ bọ́lá tẹ̀lé. Mbala àwọn ọlọ́run àríkà ìdẹ̀yìn jẹ èyí tẹ́jú tó pàpà ní ìwọ ẹ̀rọ tẹ̀ ń jẹ́ mi àwọn àdúgbò àti àwọn ọ̀rẹ́ ẹ̀sọ́ ọ̀rẹ́ tó bá lóru wá ní àwọn ọ̀rọ̀ wípé ńlá kí máa lọ́wọ́ àjọ ńbẹ̀ ibi ìlọ́dọ̀ tí a gbé wa ń bẹ̀ wọ́n ní ìsìn mo wá ní àbá àkàrẹ́ lọ ọ̀kadà lórí ẹ̀hà rẹ̀ ọ̀rọ̀ àdúgbò tó lọ sí nínú ọjọ́ ìyá àtọ̀ mẹ́rin mọ́ mọ́ àtọ̀ pé ẹ̀mọ́dún ńgbà àjọ wá kó mẹ́ta ọ̀kadà tún wọn tẹ̀lé ọ̀rẹ́ báyìí ju wa báwọn ọwọ́ àdúgbò yìí ó ń gẹ́lẹ́ àwọn àbọ̀ ọ̀nà ọ̀rẹ́ yìí ẹ̀ ọwọ́ àtọ́ fún mi pé bàbá wà á fi aláàjì wa tó nílé òde pọ̀ ìbọn òfìsè máa ń fi ẹ̀ bàbá ẹ kò sọ fọ́nà òun bẹ́ẹ̀ ọkọ̀ ní kò gbé wa. nípa gbogbo ọlọ́run ẹ̀kú ọkọ̀ wa ẹ̀kú wa gbẹ lọ́la tẹ̀sí ọ̀kadà yìí gbé. Káàtó àwọn ní wá nínú ẹ̀rẹ́rẹ́ lórí àná ti kàlá gbogbo àwọn kálọ́bá bá ti gbé ní àwọn gbogbo ẹ̀rẹ́ láti ọ̀pọ̀ọ̀tì lè bá bọ́ọ̀lù ìgbà lórí ọ̀rọ̀ lọ àákùnkùn máa wẹ̀ ẹ̀lẹ̀ sí ọlọ́run ìdílé ni lóòrùn tó ń kọjọ́ ọmọ ní ẹ̀kọ́jọ́ àwẹ̀ ẹ̀lẹ̀ kọjọ́ ọmọ àwẹ̀ ẹ̀lẹ̀ olùsọ̀kọ́lọ̀ pé má ló ń tẹ̀. ọlọ́mọ bá tẹ́ ọmọ adáwọn ẹ̀dọ́mọ ara ń tẹ́ bẹ́ẹ̀ lọ sí yí ẹ̀lọ́ sí yí ẹ̀lọ́ sí yí fọ́. dáná máa bọ̀ lábọ̀ ń jẹ. dáná dáná ló orin tí tẹ̀síìdè orin tí wà á fi lé mẹ́tò jábọ̀ fún àti àbá àti àgbẹ̀ àgbo mẹ́ta lálẹ́ ọkọ̀ méjìlá. Ìwọ́n náà ṣe sọ̀rọ̀ ìlà bẹ́ẹ̀ dé, wọ́n yà fún wájú ìgbà rẹ̀. Àti ọmọ tí wájú ìgbà rẹ̀ lè dára lẹ́yìn sí. Ìmáríta ìmáríta bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wọ́n náà kọ́lọ́ pàdé àkókò oríta orílẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀. Ọ̀gá ọ̀gá ọmọ náà ìfọ̀mọ̀ sọ̀rọ̀ ẹni tí sára ìdọ́gbọ́n náà kọ́lọ̀ ọ̀jà bẹ́ẹ̀ wàá bá kó lẹ̀ mí. Tọ́lá ń gbogbo ẹ̀jẹ̀ ìgbọ̀gára wá tó wà sí ilé Ọlọ́pàá ni wọ́n kọ́ dárúkọ. Ọ̀nà òṣèṣe orí Ẹgbẹ́ ọ̀gá rẹ̀ gbé wá lọ́pẹ́

Kọ́lá náà màrígbò náà mọ̀ wá ní bí ọ̀nà wá ní tààdọ̀ màrí pé á ah, ń tẹ́ ẹ̀ta àwọ́kùnrin yìí, títẹ̀ rẹ̀ ní báyìí, mọ́tìkọ́tìkọ́tọ̀ ilé báyìí, jẹ̀má ló ní ọjẹ̀. Ẹ̀bà, ẹ̀bà ní jẹ̀má gbé ní jẹ̀má gbé ní ẹ̀bà. Èyí tàbí máa fún ìyàwó bẹ́ẹ̀ gbogbo gbọ́dọ̀ ta bá fi rí àpẹẹrẹ ẹ̀wọ́n lára rẹ̀ láti mọ́lẹ́yẹ abájúkọ́wà lórí gbọ́dọ̀ ta ilé rọ́pù lọ́wà jẹ́ adìbò lárí mẹ́ ilé rọ́pù lọ́wà jẹ́ adìbò lárí mẹ́ ilé rọ́pù lọ́wà jẹ́ ọ̀rọ̀ tí wọ́n fi dá wa mọ̀ ìpẹ́ àwọn tí máa dá fún ìjọba àti wọ́n á mẹ́jọ́ tí mẹ́ ìjọ tí ń bẹ níbi lọ́wà láti wá àti ká àwọn ìta fún wa rán ẹgbẹ́ ìjọba òwò pẹ̀lú àti ọlọ́run ìfọ̀ ń bẹ́ pé yàtọ̀ sí pé ìwà gbọ́rọ̀ ọlọ́run kálukú náà bẹ̀ lọ bẹ̀ sí kẹ́tẹ̀ ní pé pọ̀ mẹ́tẹ̀ láwọn àwọn ọmọ ọlọ́bẹ̀ wá ipò òjì abẹ́ èsì ìdíkàlùkù wá jẹ́ pé èsì ní ń bá wípé rí wá sí ẹ̀ka lọ bí a ti bẹ̀rẹ̀ ìbí náà ti gìrìgìrì jù báyìí náà lọ àwọn tó ti bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ pé bá ti bẹ̀rẹ̀ ní yẹ. èdè rẹ̀ èmi ọmọ sọ pé ọkọ̀ mẹ́jọ ń gbogbo wá sí ìbí pé àwọn ìyàwó pé kà àwọn ọmọ pé kà wá pé pé níjọ́ náà náà ẹsẹ̀ láàrin lọ fún ẹsẹ̀ ẹni tẹ̀lé lónìí ọ̀rọ̀ Pépé ẹsẹ̀ lẹ́rìn wá. Ẹ̀kà rí bí ikọ́ mélòó kan lẹ́fi fún wa ọkùnrin ta pé pé ilé ìdìbá ẹ̀ lọ́kadà ẹ̀ lọ́kọ̀. Ẹsẹ̀ lẹ́rìn wá yẹn, má ti lọ́dọ̀ kọ̀. Gbogbo ẹ̀rọ wá mọ́tò wá. Bẹ́ẹ̀ni mọ́tò ló gbé wá, mọ́tò ààrẹ ìlú wa, mọ́tò àti wa. gbogbo ẹni ọlọ́run sánà kí àwọn ẹni ọlọ́run máa rí ìgbà gbé lọ àyè wá sí ọlọ́run ò pàpọ̀lẹ̀ sí láìláì wá. Ibi ọdẹ náà tí a bá fi díwọ̀n ara wọn wá àti tí àwọn ìyá ń wá nílé táwọn ilé àwá nílé tàbí tí wọn wá àtàwọn ọkùnrin wá tàbá fi ayé ìwé ta lọ ta ta dáwọ́ ta jù ú tàbí ẹ̀sìn yàmá ọyọ́ ọ̀rẹ́ ìwọ ọkùnrin lọ́ga jù tàbá tó o ní jẹ ká lọ́jọ́ ká tí o ló ti da fún ẹ àwọn máa ń dá ní wọn ló wà ní fún ju wọn. ọkùnrin ní ìjọba tọ́tọ́ tó wá di ilé ah, ah, wa kú bí nílò ní ìlú. àwọn ọ̀dọ́ wa tó wà ní ó lọ ọ̀dàna ní báwọn ayé àyíká ní wọ́n lè sọ̀rọ̀. Oṣù ẹ̀dọ́ àwọn ẹgbẹ́ lásìmọ̀ ní wá sí wọn, látàkùn ìjà wà látòrí ìyàtúwà látòrí àmìíràn wọn bí gbogbo àwọn tí wọ́n mú lúrọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ìpìlẹ̀ òṣèlú ìtọ̀ tí bí pariwo òṣèlú wà ní pariwo ìwọ̀n náà ara àánú ọ̀rọ̀ àtàrà ọ̀rọ̀ ìjọba wọ́n yà á dájú nítorí ní ayé àǹfààní tó sì mọ́rọ̀ kàkà tó mọ̀ pé ọba ní owó lọ́wọ́ ọ̀yọ̀yọ̀ náà. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Hikmatu zakat. Aban ar-Razi fi tafsirihi al-hikmata fi ijab az-zakat. Wa dhakara ithna ashara wajhan min al-masalih أعدة إلى آخر الزكاة يشير إليها بإيجاز وتصرف أقوى فخر روجه فأقوى في مصر تسير وقال ìkíwọ̀n ti lẹ́ bí lábẹ́ tí ọlọ́run sọ bàkà dàdà wọ́n sọ nǹkan méjì látọ̀ fún wa lọ́sẹ̀ àǹfààní ni wọ́n àǹfààní ìwà jẹ́ tẹ̀mí ọ̀yọ́ sàkà àwọn àǹfààní jẹ́ tiẹ̀ nìtọ́ ọ̀yọ́ sàkà wọ́n á sọ mẹ́jọ fún ẹni ọgbà sàkà méjìlá fẹ́ni ọjọ́ sàkà mẹ́jọ fẹ́ni ọgbà sàkà wọ́n ní ara ìlú náà. أما فوائد الزكاة للمزكي فهي ما يلي أولا الزكاة علاج صالح متعين لإزالة مرض حب الدنيا عن القلب وكسر شدة الميل إلى المال والمنع من انصراف النفس بالكلية إليه وهو المراد من قوله تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها أي تطهرهم وتزكيهم عن الاستدراك في طلب الدنيا. tọ́ àǹfààní àkọ́kọ́ pẹ̀lú ọjọ́ sàkádì ní pé yóò tẹ̀ kọ́kọ́ ṣàtúnṣe ìjẹ́ kí ọkà ó máa pò níbi ayé ayé ayé ẹgbẹ́ ó lè ti tú yọ ìdá kan ìdá ogójì owó rẹ̀ kò fẹ́ràn ayé ìjàmá kọ̀ọ̀tún ayé ti pé lọ́lọ́ lójú lè mú ìdá kan náà ogójì bí ẹ bá wù bí a ibi ìlọ ìdókòwò ìdókòwò lókèrè ẹ̀yọ́ lọ́ba ọ̀gbọ́n ni àwọn jáńkó ìbòkúkò lọ wọ́n ẹ̀sẹ̀ wọn lọ́rùn kí wọ́n mú ìdá méjì ìdákàdà mẹ́ta gbogbo owó wọn kánádà lòdì lọ́mú ìdákàdà lòdì ọdún yọ. èfúnṣe ìdákàdà mẹ́ta lọ́tọ̀ fún wa wọ́n lè nà dànù wọ́n gbèsè dànù gbogbo àwọn àlè ńláńlá tí àwọn olówó akọ́lé sí làwọn lẹ́ka ti ní ọ̀sìn iná tí wọ́n ti tí wọ́n mẹ́rin ló ní jáma jáde àìmọye mílíọ̀nù wọ̀lá rẹ̀ tòkọ́ wá kọ́mọ má bẹ̀ ní aya ọ̀hún má bẹ̀ ọmọ rẹ̀ ọ̀hún má bẹ̀ ọ̀rẹ́ ọ̀hún má bẹ̀ o ìdílá rẹ̀ kú. òṣìwọ́ ṣe jẹ̀ yìí ìkábẹ̀rẹ̀ lọ́nà àdúgbò wa lọ́nà àbí ọjọ́ lórí ilé ìlú pẹ̀lẹ́ yìí lè. òun náà lọ́dá lè kọ́ náà ni máa dá wá bẹ̀ ọ̀rẹ́ dá wá bẹ̀ ọ̀rẹ́ dá kú síbẹ̀ ọ̀rẹ́ bẹ̀ ń dín rọrùn ó ti wá rọrùn ó ti rọ̀dá ìgbó ti wá kúrúbẹ̀ nígbà wọ́n ti á pè ilé tí wọ́n ẹlẹ́nìkẹta ò dí sí ìgbó kúrúbẹ̀ yìí táwọn ètò ń lọ bẹ̀ láàrin gbogbo àgbo léyìí ẹ̀jẹ̀ lọ já nígbà ó lè bẹ̀ eégún ẹ̀wà náà ní ẹ̀bá lẹ̀ bẹ̀. látọ̀ lẹ́yìn ẹsẹ̀ ìmẹ́mẹ́. sáyọ̀ láti yẹ láyé náà nìyẹn. wọ́n ní àǹfààní pé ẹni bẹ̀rẹ̀ kàkà kò kó ayé lẹ́mìí yóò sì máa rún yóò máa yóò máa wí kì í ìgbé ayé lẹ́mìí èèyàn tí màá yọ kàkà ìyí ayé ayé ayé yóò máa fúyẹ́ ní ẹ̀mí ó ń tọ̀ ọ̀hún yóò sì máa kọ̀ fún ni nípa pé gbogbo ẹ̀ nílẹ̀ yóò máa kó lé orí ayé wọ́n lè gbọ́ tọ́lọ̀ wà níjọ́ lásọ ní inú nọ́ọ̀sì lọ́ba àyà wá o tèrè sọ̀rọ̀ pé ìwà náà ti gbà nínú owó wọn gbàgbà nínú owó wọn. Ìgbà èrò owó yẹ owó yẹ ọmọ owó yẹ ọmọ wọn yọ sàkó mọ wọn yóò yẹ wọn jẹ nímá lọ́wọ́ lẹ́nu tó ń bẹ̀yẹ yọ mọ owó yẹ ọmọ wọn àrùn ìdíbò wọn ìwọ òkú owó ẹ̀ máa ń parẹ́ mọ́ ọlọ́jà ti máa yọ nàkà. Tábàlá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àtàbílà bí ẹ̀. Ọlọ́jà ti máa yọ nàkà. Àtàbílà bí ẹ̀. Kílè kejì Ìbéèrè wa ti gbé tá a bá ti ẹlẹ́ẹ̀kejì tániyàn alẹ́hàjò mímọ̀lẹ́zá dúnìyà wàtàwájú ilẹ̀ alàmì òbòdíyà tìlá wàtọ́lábọ̀ ìwà ní ìbìlẹ̀ ìfáàkì fi tọ́lábọ̀ ìdọ́tìlá ẹlẹ́ẹ̀kejì ní pé adọ ayé yóò bá ní níwọ̀n rẹ̀ yóò yóò díwọ̀n rẹ̀ á lè kéèyàn kọjú sí ìbádà ọlọ́run sí ìbádà ọlọ́run ọlọ́run àwọn ìbádà fún ìlẹ́yìn rẹ̀ Akẹ́dìbò rẹ̀ jẹun lọ yẹ, kẹ́dìbò rẹ̀ jẹun, kẹ́dìbò rẹ̀ kàkà ní yẹ. Àbáríkà rẹ̀ ọ̀pá tó lọ ṣe ìdílé ìbádọ̀ wà rọ̀ fún ọ. Ara rẹ̀ wà rọ̀ fún bàtà. Bẹ́ẹ̀ni tó di olóògbé olùmọ̀ ìdí fúnra rẹ̀. Sàká máa sọ̀yàn jẹ́ni tí ìbádà rọ̀ fún. A máa sọ ìyọ́nú ọlọ́run di ẹ̀tọ́ síyàn, ọlọ́run ọjọ́rú síyàn. Ṣé wọ́n lè jọ́rú sí ẹ̀dá àtẹ̀jẹ̀ máa? Gbogbo ìdúpẹ́ ló ké pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀rù wẹ́ẹ̀ máa bà wẹ́ẹ̀ náà kékeré ọ̀ma ọ̀ma tó kà máa yé rẹ̀ wọ́n yẹ kó lọ́ọ̀sì kan ó tó. tí ọlọ́mọ yẹn ló bẹ̀ dáka tí ẹ̀sìn kan bá bínú sí inú ọmọ ìdè ìyá ìbílí ẹ̀rẹ̀ ti gbóre bò. jẹ́ jẹ́ jẹ́ fún ọmọ ẹ̀jẹ̀ wọlé. ọlọ́run ló ló bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ ẹ̀sìn kan bá ti náyà lórí ọba bínú sí ọlọ́run ẹ̀kọ́ ìbínú yẹn ti òwe pé à ọba àtòsíbá ń bí àbá àtòsíbá ń bí ẹ̀gbọ́n àtòsíbá ń bí ọmọdé àtòsíbá ń bí ọ̀pẹ̀ àti pé nǹkan báyìí pẹ̀lú tó ṣe ọmọdé tí wọ́n máa rẹ̀. wọ́n ti lọ kó bá yàn jẹ́ lọ kó bá tí ẹ ti lọ kó jẹ́ lọ kó bá tí ẹ ti gbé ọ̀kadà bí wọ́n ti máa gbé kalẹ̀ tí ẹ ti gbé kalẹ̀ wọ́n ti gbé kalẹ̀ wọ́n ti gbé kalẹ̀ ta wọ́n ti lọ́ta n'àtàwọn tó máa ń gbé la èyí ọ̀sẹ̀ náà lọ́ọ́ yẹn lẹ́gbọ́ yẹn bẹ̀. wọ́n ní ẹni ẹ̀ báyìí òun báyìí òun báyìí òun báyìí òun báyìí. àtúnwà lọ bẹ́ẹ̀ kílẹ̀ ń lórí yẹn. àgbọ̀ náà ni ẹ̀yin ọ̀nà irú náà wà nìyẹn. bí sẹ́yìn tàbẹ́ ni ẹ̀yin ẹ̀dọ́ ẹ̀dọ́ ìṣèjì yẹn náà. wọ́n ti dọ̀ wọ́n lọ bàjẹ́ ńlẹ̀ yìí o pé ẹbí lè ṣe ẹ̀kí níka olùkọ́ òdìbò ní ilé ṣe báyìí ẹ̀gbọ́n náà ní ìgbàlẹ̀ òdìbò ní abalọ̀ ní ìyá ní àwọn àníyẹ. wọ́n wá lọ́dọ̀ ń tọ̀ wọ́n ní ẹ̀yìn lẹ́bà ní ilé yìí. wọ́n ní iṣẹ́ tàbí máa ń jẹ wọ́n ní wọ́n á lọ sí ìjọba alágbọ́dọ̀ ìlú yàrá òkùnrin wọ́n wá bàjẹ́ wọ́n á lọ. ní wọ́n á lọ ìtumọ̀ ẹ̀mí bẹ́yìn ọlọ́run yọrọ bínú bínú bínú ìrọ̀rùn máa yọrọ bẹ́ẹ̀dá àwọn ọmọ bínú rẹ̀ wá òwe má bínú rẹ̀ lálọ́bì yọ. àwọn yóò máa ọ bí ẹ bá kọ ọjà ọwọ́ nígbà tí ní ìjọba bá ti kó lóye. àwọn tó ní máa wọ́ mọ́tò wọ́n lè ní máàkì yìí tí àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ní sáńkó ẹ bá máàkì yìí wọ́n wọn lọ́wọ́ mi rà wá mo tó kò mọ́ tó ní wọ́n lè bí ibi ibi ní wọ́n tó fi lẹ́dọ̀ ọkọ̀ ọ̀gbìnrin ibẹ̀ ẹ̀ wá mọ́ ọkọ̀ àbájọ ọkọ̀ rẹ̀ tọkọ̀ tó lọ ní ìdílé ti ẹ̀ mú ni àwọn bẹ̀rẹ̀ kájà lọ ẹ̀ gbé ló bá bá tì. mo alùpàdé ọbẹ̀ kọ́mí ẹ̀jọ́ rẹ̀. máa wọ wa lọ olóko máa lò. o lójú orí na. nígbà tí bẹ̀tẹ̀ríà. sọ. kátó bọ̀ lẹ̀ bàbá bá bẹ́ẹ̀ lọ mọ́tò ṣé lọ́kọ̀ọ́jẹ́ bá máa kì í lẹ̀ jẹ́ nẹ́gbọ̀gbẹ́ lé máa wọ́ ẹ̀sùn báyà ní mọ́tò ẹ̀sùn wọ́ ẹ̀ èsì yóò ní ga ayé ìyẹn yóò wọ́n ti rájọ ẹlẹ́ mọ́tò ẹ̀sùn wọ́n ṣẹ́ ti rẹ̀ wọ́n ti dáàbò tún dáàbò tún tún dáàbò tún láti ẹ̀sìn tó gbà bí àwọn ọdún má tẹ̀lé wọn abájọ́ fún jàmá jàmá àti owó tí a bẹ̀rẹ̀ àti máa wọlé à lọ́rọ̀ bẹ́ẹ̀ dápadà nínú ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ẹni tó jáde sí ẹ̀wọ̀n mọ́ ìlú wọn. àbúlé ọdún pèsè ní bàbá ẹni délé ẹ̀yà bàbá ti mú ọrùn nǹkan kan ọ. ẹ̀wọ̀n bá bẹ̀rẹ̀. ìyọnu ọ̀nà ti kẹ́ ẹjá wá. ìyọnu àgbálẹ̀. ẹlẹ́kẹta. kárísẹ́ẹ̀nì alùwùkúùkù àmàmà tòbíyàní lè máa wọ̀kọ̀ síwájú lé kọ́lbì kama qala ta'ala inna يقلل الطغيان ويرد القلب إلى طلب رضوان الرحمن الله أكبر wọ́n ń ọjọ́ yẹ, yóò bọ̀ ojú ẹ̀rànà owó. Kàkàtọ̀ ọjọ́ yẹ, yóò bọ̀ ojú ìdínà ní máa owó rẹ̀. Owó ní wàhálà náà tòkìyà ní ìgbẹ́ fọwọ́ kí láti bẹ̀rẹ̀ ìdí máa rú ìdí máa rú bí lọ́pọ̀ máa rú òkú bí ó bá dé dá jàmá yìí tẹ́lẹ̀ máa dé kí olówó yàrá dẹ́rọ rẹ̀ ó lè tẹnu péré là tí ó rọ̀ dúdú yóò máa pàdé ọtí mi bẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ máa rí ohun yìí owó ọ̀sán yóò bá lọ sí ọmọ àpájì ọmọ àpájì yóò à kí ló ń ta ọmọ mi yẹ kí nìkan ló dá mi yẹ sabakubali sabakubali sabakubali kìíní kabali ó wà bàbá lọ. àmọ́ sàtọ́ wà bọ̀ ọ̀dẹ́rọ̀ rẹ̀ ríru tí bá tọ́lẹ́ máa ń yẹ kò ní yóò ń pa ọ́ ọkàn ní máa kọ̀ǹtó rẹ̀ lọ́kàn máa lọ wọ́n pé wọ́n rèé wọ́n pé wọ́n dà. Èrò tí wọ́n pé ẹ̀sìn níta tẹ̀gbọ́nyẹ tẹ̀gbọ́nyẹ tẹ̀gbọ́nyẹ onáma ní ìlú yàrá o. Ipò wọn wà ní ìdòwó lórí wọn á pépé ẹ tẹ̀sẹ̀ wò mí yé o àlọ́ lọ à okòwò èdè mi ká tó má kò ní tó má. Àwọn ọba ìgbà kan máa bọ̀ dẹ́rọ̀ rẹ̀ òní tí ó ń dà. Báwo ni máa ń ṣe bẹ̀mí? Nọ́bẹ̀ tí máa rú, wọ́n èsì náà sí ni. Máa ti rúgbùn lórí ọwọ́ èsì níbọ̀ owó o. Ìfà tó ṣe dà náà nìyí, yóò dà lọ́pàá láti. Ẹlẹ́dẹ̀ká. Rọ́bì ẹn, ọlọ́run ní kí ọlọ́sìn mẹ́rin dáná kọ́kọ́ nìyà máa kọjá àdá kí ló bá ara àwọn jẹ́gínà wọ́n gbé à ìṣòro ẹrù nílẹ̀ yìí aláàbíwọlé gbà owó ọgbọ́n pọ́jú pé jàjà ọba gbé máa ń pò ní fóònù

hundred thousand million dollar yìí. Ọ̀rẹ́ náà fọ́nà rẹ̀ ló ti rí inú bá rẹ̀ ló rí. Kéèlà yóò dáhàmà, ọ̀nà kẹ́bí sí. Kéèlà yóò dáhàmà, ìyàwó ilé ẹ̀dà kò ní yóò rí. ọlọ́run تربية النفس عن طريق الشعور بآلام الآخرين والإنسان إلى الناس والسعي في إيصال الخيرات إليهم ودقوا لآفات عنهم وهذا من صفات الله تعالى والنبي يقول تخلقوا بأخلاق الله. Sàkáyíyọ sàkáyọ a máa jẹ́ ní ọba àdéjọ lánà ní. yẹ ṣé ìbáyọ̀ àgbọ̀wọ́ ẹ̀ inú òyìn ọlọ́run ló ní wọ́lọ́dọ̀ ní. iye kàkà máa jẹ́ pépé bóun lọ kàkà yẹn sìn ogún àwọn èèyàn nǹkan òbí ó ní kó má kú nìyẹn tí àwọn èèyàn kan bẹ náà àwẹ̀ lágbà yìí yàmá bá a jọ wà lọ́sàn àwẹ̀ sílẹ̀ bá tún tí ó di máa rí tẹ bá rí bẹ́ẹ̀ lò ní ìdíkà tó ní ẹ máa bèèrè lé àwọn máa nìyí ní àmì ẹ̀rọ ọlọ́gbẹ̀sọ̀ ó ní bòójú wà yìí bíríbírí ló gbà kí àwọn ẹ̀ tó ti yé ń bí ìlú òdìbẹ̀ ta òdìbẹ̀ nù. Ìyìn ìyìn yẹ lọ. Àwọn mẹ́ta bẹ́ẹ̀ yé sìn lọ́dún náà yìí yẹ. Ìwọ́n ti jẹ tó wọ̀ òrìmọ̀ tó wọ̀. Wọ́n á wò ṣe ẹ̀jẹ̀ káà náà owó fún àwọn tí yóò kú díẹ̀ káàdùn fún. Òṣèlú bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ pé omi dáadáa sí àwọn èèyàn nìyẹn àti pé ọ̀sán náà bí oore ó fi dọ́wọ́ ẹlòmíín ó jẹ́ pé ọba pé ọba ọba ọba ọba wọn tó dá wọn ní wọn ọ̀wọ́ tó dá wọn yẹn sí wọn ò dá ní ọdún wa ó sì máa máa ṣe bẹ́ẹ̀ fún wọn ní ìwọ náà kọ́ ọgbọ́n tó bẹ́ẹ̀ ọgbọ́n rẹ̀ kọ́. àwọn tí ọ̀dá ní ayé tí wọ́n wọ́n kún kò tí wọ́n wá mà lé ní tó bá kú yẹ káàkiri bá yí náà ọba tó ń bò fún ọ. kọ́mítán. wọ́n ní ẹni máa ń ṣe dáadáa tí ọba ìdè èèyàn ó ti ní ọ̀kan ní ọlọ́run àdéhùwá sọ pé àkàlà ẹni wàárí bí ọlọ́wọ́ àdé ọjọ́ látàkì ní wàárí ìwárí ìwà ọlọ́run wárí ẹ̀wọ̀ ẹ̀rọ máa wọ́n lò wí ọba dáadáa lọ́lọ́run ọba dáadáa lọ́lọ́run olórí ìdí máa wá lò náà ẹgbẹ́ yàwó ọba dáadáa ni bí bá nípa dáadáa àwọn ọ̀dà ìlẹ́bí ìṣẹ́jú làǹfẹ̀ẹ́ ìlẹ́bí ìṣẹ́jú làǹfẹ̀ẹ́. خامسا توفير المحبة للفقراء للأغنياء لأن الإنفاق عليهم يستدعي حبهم على ما قال صلى الله عليه وسلم فيما رواه ابن علي وأبو نعيم البياكي ابن مسعود وطاه جلبت القلوب على حب من أحسن إليها وبغض من أساء إليها وإذا أحبوه دعوا له بالخير فيصير الدعاء سببا لبقاء الإنسان في النعمة كما قال تعالى وأما ما ينفع الناس فيمكث في الأرض وقال عليه الصلاة والسلام فيما روى الطبراني وابن نعيم والاقتصادي عن ابن مسعود وهو حسنوا اموالكم بالزكاه تو اليك اليك tí ń bẹ lábẹ́ kí ìyẹn ó kìrìtì gbé àwọn olówó fẹ́ràn tàbíkà ọwọ́ àkìrẹ́ ìdájà náà máa gbé ní òun tí wọ́n fẹ́ra wọn lówó tí ìbánilá ti bá ń na ọkọ̀ àwọn pàṣẹ kí wọ́n wà ní ẹ̀rọ ẹ̀rọ wọn nífẹ̀ẹ́ ẹ̀rọ wọn nífẹ̀ẹ́ yẹn yẹ òun lọ́pọ̀ níbẹ̀ẹ́bẹ̀ àdìsọ̀ kan sẹ́dá ọ̀rọ̀ àti ní ìlànà wà tòǹdàrúnà ìdùá ìdùá fà ìbọ̀. ìtàn náà sọ ni pé ẹnu tọ́lọ fi ń tẹ̀rẹ̀ lọ́wọ́ fún yìí tó fi jẹ́ máa rí jẹ mọ́ oúnjẹ nítorí àwọn èèyàn kan tí wọ́n ń bẹ ní o tí wọ́n kéré sí yí tí wọ́n jọlẹ̀ àdúrà tí wọ́n ṣe fún yí ni o àdúrà àwọn mo fi ń wo aláìlá ìgbé tọ́bẹ̀ lórí tọ́bẹ̀ tí wọ́n ti jí ọdún ìrìn ẹ̀rí ẹgbẹ́ ìjọ ọjọ́ ẹ̀rọ ah bóyá lọ́wọ́ fi ń dé pẹ̀lú rẹ̀ ibi ń dé pàjá rẹ̀ ó ní kẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ ìgbà àdúrà rẹ̀ ìyẹn àwọn náà láyé kọ̀rọ̀ rẹ̀ àná ẹ̀rù náà bá fẹ́ tó ọwọ́ àtọ̀tọ̀ náà ti dọ́gà rẹ̀ náà wà ọ̀gá máa wò ó bẹ̀rẹ̀ ní ọmọ ayé ọmọ ayé rẹ̀. Mo bá tàbí máa mo rẹ̀ sí o, mo rí o pé ó fi rọ́bà rọ́bà ara rẹ̀, kò sí ara rọ́bà àgbẹ̀mọ́ dára, bàbá olówó. Bẹ́ẹ̀ á tẹ̀lé ayé, bẹ̀bẹ̀tẹ̀lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́tẹ̀. Ẹ bẹ́ wáyé ọlọ́wọ́ ẹ̀ máa lò lábẹ́. ẹlẹ́gbẹ̀rún ọmọ bóyá ló ń dáa jọ lórí lórí ọ̀rọ̀ àwọn àtàlẹ́ bóyá ló ń dáa jọ lórí. olówó tí a ń dúró rẹ̀ lẹ́nu bàbá máa ń dúró rẹ̀ wọ́n yá dúró rẹ̀ fún. ìlà ń dáa fọ́. wọ́n yóò fi èsì sí àwọn sáríkà máa fẹ́ràn àwọn olówó tó lè máa ń náwó lórí wọn àwọn ìjọba bíi ìfẹ́. Tuba ti ti ka wa tí inú máa ń yí gbà wá àbúnà yìí gbà wá nínú nínú síra wá láti ní àgbẹ̀ àti ọlọ́dà fọwọ́ àti ọmọ sóòlì kọlọ̀ máa ní ìyí. aláàbí ní kíbi bá ti kò dóòbò aláwọ̀ ìmọ̀ ní àbára ilé ha wà fún kíbi ìmọ̀ ní àbára ilé ha dúrì láti dúrì láti kò dóòbò wọ́n dá ọ̀tà wọ́n dá ọ̀tà pípọ́ máa fẹ́rẹ̀ẹ́ máa ń gbé dáadáa sí i wọ́n dá ọkàn kọ́ máa fẹ́ràn ẹ̀ka ń ṣe dáadáa yóò ká kúrò àlàáfù ti mú àbá àlera wọ́n dá ọkàn kọ́ máa dá ẹ̀jẹ̀ máa bẹ̀ wọ́n ti dára sí yẹn yóò láì ṣe yóò láì ṣe tí ó yàrá dára sínú rẹ̀ máa fọ́ lọ́wọ́ fún mi ìjọ ọba kọ́ tó tó ọba kò tó tó fún mi tó kọjú ẹ̀ àwọn ẹgbẹ́ tí dẹ́gbẹ̀ yẹn dẹ́gbẹ̀ yìí dẹ́gbẹ̀ àgbà ní ilé tàbí dẹ́gbẹ̀ fún ààrẹ ìjẹ́ wàá padà dàbí pé yá àtọ́jọ́ ẹgbọ́n náà ṣé èdè òun wo èèyàn ń dẹ́gbà ìgbẹ́ wọn ọdún dẹ́gbà kan fi àá ọbẹ̀ wọ́n ti dá ọkàn lórí kọ́ máa bí lẹ́ máa ń ṣe ní ọ̀dà àti. lápapọ̀ tó wà ní jẹ́ bí wọ́n bá ju àwọn ọ̀gá lọ. tí wọ́n ti ju ọ̀dọ́ dípò àti ní ẹ̀kọ́ ẹ máa ṣe dáadáa dáàbí pẹ̀lẹ́ yìí ó lè kírètì rẹ̀ kọ́mọ̀lọ́ kírètì bókítù. Débi pé ní bókítù, ìjọba olú jẹ́ bẹ́ẹ̀, ọmọ kékeré ó ní lẹ́mìí, iná tó ní ìlágbára, kò sì ní gbàgbé, bí jẹ́ lọ́dàbà. Ẹgbẹ́ náà ṣe gbá fún ìlú ọdún tàbí ó jẹ wọ́n ní ọ̀rọ̀ tọ́jọ́lẹ̀ ní ìjẹ̀bú òde àti ìjẹ̀bú gbó ìjẹ̀bú òde àti ìjẹ̀bú gbó ẹni mẹ́jẹ̀ wà jẹ̀bú gbó ọ̀rọ̀ kàwé sí ìjẹ̀bú òde ní kíláàsì ọ̀wà olóòtọ́jọ́ wà jù mbẹ̀ ìmọ̀ wa lu àwọn ọmọ kíláàsì tó kó tó àrọ̀ àfẹ́ni nílùú yà yìí àfẹ́ ìdílé ọmọ lọ́tí wá tí ọba ti kà lọ́la ọmọ tí ń lù àbí tí ọba ti tọ́ba ti kà lọ́la ẹni tí ń lù lọ́wọ́ ẹ̀kú òde òdí ń yà sí ilẹ̀ gbogbo wọ́n ti ẹ̀kú òde ní ilé ní ilé ìjà rẹ̀ ọ̀rọ̀ ọwọ́ ayá ọ̀rọ̀ bá tún sọ́kọ́ ni ọwá tó ka dọ́ọ̀lù na ọ̀rọ̀njálà ẹlẹ́gbà bàbá ẹlẹ́ta ọba tó ka ní fílùmù kàtẹ́ pé kọ̀ lẹ́yìn tó lè máa jù ọkàtà ní ẹ̀yà àti ọ̀kà ìjẹ̀kú òde olùjọba ọba àjẹ̀kú òde lẹ́nà báyìí ọba àjẹ̀kú gbó. ńlá ìlà ìrọ̀lọ́. ní ọba àjẹ̀kú òde jọ́nà bá ní wẹ̀ ẹ́. ìjẹ́kọ̀ máa nà ẹ́. ó ti dá abá náà. wọ́n tàbí pé wọ́n báyìí ọdún kìíní kejì kẹta kẹrin karùn-ún kẹfà keje kẹjọ kẹfà kẹwàá ogún ọdún ọgọ́rùn-ún ó ti yẹ. mọ̀dùrúbù ìjọba lọ sí ẹ̀. mọ̀dùrúbù ìjọba lọ sí ẹ̀. àwọn aláàbẹ̀ mú gbóná sọ̀rọ̀ fún mi o. ọ̀dọ́ rẹ̀ bóyá kò lè lẹ̀. ìgbà pé kí ẹ bá dàgbà wọn máa fìyà jẹ tó dé. ìgbà tí ọwọ́ adìyẹ ogójì ọdún rẹ̀ tí wọ́n bá pàpàpàpà àkọ́kọ̀ ni bí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ti ń bá ìwọ́n ọ̀rọ̀ àti ọmọ ọ̀rọ̀ ni wọ́n bá o abẹ́rẹ́ máa ti nípa pé kò lẹ́tọ̀ sí ìjọba ni wọ́n lọ sí abẹ́ pọ́ọ̀tù bẹ́ pọ́ọ̀tù bẹ́ pọ́ọ̀tù bẹ́ pọ́ọ̀tù bẹ́ pọ́ọ̀tù. Pẹ̀lú wọn ti dá sí ẹni tí ó jọba àgbẹ̀kú ó dé tí ọ̀nà ilé mi wá tó lẹ́tọ̀ nípa kò ìjọba kò ní ẹgbẹ́ lọ. kí á ọbẹ̀ ẹ̀ ọbẹ̀ ìjẹ̀ níwájú ọba ọbẹ̀ nípa ẹ̀ yìí lọ́rí kù gan ọbẹ̀ ọbẹ̀ tó ń lẹ̀ yá. wọ́n lọ mọ́ sí ìlú ojú àgbà yìí orí àgbà nìkan ìwà àjáde ẹyẹ yẹn ṣẹkọ ìyá àjò ní ìlú ìjẹ wa hàn nìyẹn ẹgbẹ́ yìí bọ̀dá yìí bàbá yìí aláàjì yìí sẹ́nẹ́tọ̀ yìí ọ̀rẹ́lẹ́kù yìí ààrẹ yìí lọ́kùnrin yìí ẹ má dàgbára lórí ẹni ẹ̀rù lọ lórí àpò gbogbo ẹ̀rù ìpínlẹ̀. Kò sí àgbàlagbà láyé ló pé pẹ̀lú. Ìláyẹ̀dùn láìbọ̀ ọ̀gọ́wù, ìláyẹ̀dùn láìbọ̀ ọ̀gọ́wù bàbá olówó, yẹ̀dùn láìbọ̀ ọ̀gọ́wù bàbá ọlọ́lá, kò sí agbára kan lókè pẹ̀ sí agbára kan náà lókè rẹ̀ yá o. Ṣé bẹ̀rẹ̀ bàbá yìí? Ẹ jọ, àmì ìdàgbára. Ọ̀dẹ̀ mú lókè onídùúgà ọ̀dẹ̀ ìdájọ́ máa jẹ́ lọ́lábòsí onílọ́rọ̀ lọ́rẹ́dẹ̀ owó ètò ọ̀pẹ̀ lẹ́jọ́ owó ètò lẹ́jọ́ kí lọ́bẹ́ tí wọ́n kí ni wọ́n fi ẹnu owó ètò ẹnu onímọ̀ èrò sọ pé ọ̀rẹ́ àwọn jẹ́ Yorùbá ní bí ọwọ́ ọmọ bí ọ̀rọ̀ ti ṣe kú dà ọgbọ́n lọ́bẹ̀rẹ̀ kọ́ pé ètò ààrẹ fi dáná padà nù àbọ̀dọ̀ ń gbọ́ ọ̀dọ̀ ń gbọ́. bí ẹ bá fẹ́ lo dúkìá nìkan ẹwà ẹwà lọ́nà ìyọnu bóyá kọ́ ta àmọ́ yìí tí ọ̀bá lè bọ́ yìí kọ́ ta àmọ́ yìí. àbíkẹ́ rẹ̀ jẹ́ ọ̀rẹ́ ló ń gbọ́ mi sọ̀rọ̀ nítorí sọ́ọ́ ọdún ní ọmọ. Wọ́n àyẹ̀ká láti ọdún mẹ́tàlá sẹ́yìn. Ọdún ní ọ̀rọ̀ ó jáde. Ní ẹbá rọ́dún lẹ́yẹ àwọn náà. Àwọn jẹ́ ìrọ̀lẹ́ kí ló dé? Ẹbí méjì, wọ́n ní méjì. Ẹ máa mú ọ̀gájọ́ náà. Nígbà tí wọ́n pàdé ní a ní fà ńgbà yàrá bẹ̀ yìí àwọn kan báyìí tẹ̀ bá lulẹ̀ bí ọ̀sán ọ̀sán ní ọmọ ká tẹ̀ bá lulẹ̀ wọn dà bá bẹ̀rẹ̀ hàn bàbá àwọn olùdíje ọ̀sán rẹ̀ ẹbí abẹ́wọ̀n rẹ̀ fún ìtàn náà bìrì. wọ́n ní tọ́ yẹ tó pé tó dé wọ́n rọ̀ yí pé à. Ah, ilẹ̀ dájú àti ọdún mẹ́ta lábẹ́ ní ẹ̀gbọ́n wẹ́yìn ẹgbẹ́ máa jó lẹ́yìn lábẹ́rẹ́ tí wọ́n ń àwọn olùkọ́ ọ̀dọ́ náà bàbá sọ̀rọ̀ lẹ́la àwọn òṣìlá inú ọ̀sùn. ó ti sàlẹ̀ wọn mọ́. àmọ́ pàtàkì ojú wọn àwọn tí wọ́n á sáyìn ìwé lẹ̀ ara àwọn tí wọ́n á sáyìn ìwé lẹ̀ wọ́n á pè wọ́n pé ẹ máa bọ̀ ilẹ̀ tẹ́ta fún wa wọ́n ní ọ̀nà wa wọ́n wá rò wípé àwọn tí wọ́n ń sá ìmọ̀ pé ṣètò òṣè yí ipò lẹ́nu láyé ní ìmọ̀ ìpàdé fún àwọn ọ̀dọ́ yẹn náà máa tẹ̀lé wọn pé ẹ̀gbọ́n wa tó rẹ̀ ti lò ó ṣẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ yìí àgbàmì ló ọ̀ tẹ̀ gbowó ìwọ́n náà abẹ́gbẹ́ wọn ẹgbẹ́ ilẹ̀ ìpọ́nrẹ́pọ́nrẹ́ ìdọ́lọ́ọ̀nù ìdọ́lọ́ọ̀nù ẹ̀ ẹ̀yìn dáwò kí àwọn àti sọ́dọ̀ ọ̀hún ní wọ́n kọ́jú láti ẹ̀wọ̀n tó ìwúrọ̀ tó wà bí i pẹ̀lú pé ọ̀rọ̀ ìrọ̀lẹ́ ìdílé ni. Sẹ́yìn kẹrẹ ní ilẹ̀ ní bàbá ní tòótọ́ ilẹ̀ tọ́lọ́hùn àwọn àwọn náà ilẹ̀ tó tọ́. Ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n fọ́n wọ́n fọ́n bàbá wọn ló kó yá ni wọn ò ní kí wọ́n máa balẹ̀. Wọ́n àwọn ìjọba tí bàbá ìgbà wọ́n máa lóko láti ṣe wá àwọn bí iye ẹ̀sẹ̀ yìí evangelho dele é do dia. O clima está aqui, o dinheiro seguinte. Se bàbá yìí ń pa àwọn èèyàn dá ní ilẹ̀ látọ̀kọ́ ọ̀tọ́ lẹ́yìn, tẹ́gbá dé ní ìsìn tẹ́lẹ̀ máa balẹ̀ lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ sí àwọn tí wọ́n kúlẹ̀ gan ti kú. Àwọn ọmọ tí wọ́n bí lórí ilẹ̀ yẹn ní àkú bẹ́ẹ̀ wọ́n sì máa bẹ̀rẹ̀ sẹ́bẹ̀ lẹ́ bàbá àwọn jáde àjúre ẹ̀yìn mọ́gàjì yìí kí ẹ̀ máa fẹ́ pọ̀ ránú ayé. Ẹ̀wọ́n wọ́n síbò míì.

àwọn bàbá yín ga ẹ̀bà tí fẹ́ túmọ̀ wọ́n pé wọ́n tẹ́lẹ̀ rí àwọn tẹ́ ẹ̀rù ní ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tí ó jì wá sí ẹ̀rù ní àwọn ọjọ́ náà. jẹ̀má ìtẹ́lẹ̀ ìdàgbà fẹ́ pé àwọn tí wọ́n kọ́kọ́ tẹ́bì kan tó tọ́ wọn ò tó bẹ̀ẹ̀ dágbé wọ́n lọ sọ̀rọ̀ ẹ̀ pé ẹ máa pẹ̀lú máa pẹ̀lú ẹ̀ máa pẹ̀lú ẹ̀ máa pẹ̀lú ẹ̀ máa pẹ̀lú ẹ̀ máa pẹ̀lú àwọn ènìyàn tẹ̀ fún wọn lọ́wọ́ wàhálà jọ náà. olùkọ́ ń bẹ́ẹ̀ lẹ́bàdàn bàbá náà wọ́n débi tó tọ́wọ́ dé orúkọ yẹn olùkọ́jọ́lẹ̀ tó tọ́ wọ́n ta gbóyè bẹ́ẹ̀ tó tọ́. àwọn bẹ̀rù ṣe é gbéwu pẹ̀lú àwọn ìwọ̀n ìjọ́nà ọ̀dẹ ní máa ṣe ìmá sọ̀tẹ ìmá jẹ ìmá jẹ tó ìmá sì pa àwọn ẹran ńláńlá wọ́n já padà tó ní kóun yá kóun yìí lọ́ọ́ ní ọjà ìlú ńlá ó kú lọ bẹ̀. Nígbà tí ọ̀bẹ̀ dé kábàlẹ̀ lọ́bẹ̀ wọn. Kọ̀lẹ̀ lẹ́yìn àkẹ́kẹ́ mẹ́ ìdọ́nà ju wọn àdámà rẹ̀ lọ. Àyẹ̀lẹ́ bàbá kan bẹ ní tó dínà bí bàbá yẹn ń jẹ ọlọ́run ọ̀rọ̀ ní àwọn nǹkan máa bí ilé àjìdànù pọ̀ bí kan lọ́wọ́lọ́wọ́ bá ọwọ́ àbẹ̀tẹ́ lọ́wọ́ bá dé làjìdànù ọ̀bá kó ẹ̀rẹ̀ mọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ wá ilé ìgbéyẹ̀ ní àbájí lọ́lọ́lọ́ yẹ̀ ẹ̀ tó máa pọ̀ lábájí àjọ̀mọ̀ lọ́wọ́ àbẹ̀tẹ́ láti gbogbo ilẹ̀ yìí onídùúgbọ́ lórí ìjọba wúwo bẹ̀ wọ́n náà máa mọ́ bẹ̀ lójú abẹ ní ń dé bẹ̀ ọwọ́ àbùsè wọ́n á ní kí àwọn àbàbẹ́ èèyàn kápò ní ìsìn kápò kan jọ. ẹnìkan ló ní wàrà sáǹsì fún tọ́tọ́ wọ́n sí bẹ́yìn gan. Mága kí Mága kí ń Báálẹ̀ Ẹgbẹ́ báálẹ̀ Ìbáálẹ̀ ni. Ó dàtọ̀ máálẹ̀ gẹ́gẹ́ mẹ́lípò. Wọ́n ní báálẹ̀ ní mẹ́lókò yí báálẹ̀ báálẹ̀. Ẹ̀ tó lọ pàtàkì àárẹ̀ lónìí ẹ má gbogbo olóko má o àtẹ̀dúgbẹ́ ọlọ́run wọ́n ní bàbá wọn gbàdá ti sẹ́yìn wọn ò jẹ́ wá má gbogbo ìyọ́n ti wá ẹ̀yẹ èèyàn ẹ bá ti máa bá lẹ̀ sí ń dá ìdàkúlẹ̀ lóko ní ẹwọ́ lọ́dọ̀ lọ́dà àbàdà ilẹ̀ ẹ̀kọ́ ẹ̀ wọ́n bá kó bẹ̀rẹ̀ àìmọye ẹ̀lẹ̀kẹ́ ń sàkó lọ wọn ní ìyá ó lè Sáàdì sáàdì. Ẹ mo fẹ́ mo fẹ́ sọ̀rọ̀ kan lórí ẹlẹ́ka mi tí yóò padà tó Wọ́n ní ìta ni pé wọ́n bí ó ṣe bá ti ń jọ̀dá Wọ́n ní wọ́n ìsá àhábù ẹ wọ́n ìsá àhábù. Yàrá ni máa fẹ́rẹ̀ nìkan ní ọ̀sẹ̀lẹ̀ dáhàwòláwò bìlẹ̀ káyé ìwọ́n àgbà. Ẹgbọ́n náà, tí wọ́n ti bá ti ìyẹn sábà. Fàyẹ̀sírù lè ìntàn, fàyẹ̀sírù dùáwù sábàbá níbàkọ́ ilé ìntàn ìfi ní ìmà. Wọ́n ní àdúrà tí wọ́n wá ń ṣe é fún un. Yáà jẹ́ ọ̀pá tí yóò máa fẹ́kùn gbére nínú ẹ̀kọ́. Ẹ̀kọ́ ọ̀dọ́ ìjàmá ẹ wo bó ṣe bó ṣe bó ṣe tẹ̀lé ra wọn ìwọ ti dáadáa fáwọn èèyàn lẹ́yìn ẹ̀jí ló bẹ̀rẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ lẹ́yìn ìfẹ́ràn tó bí wọ́n bẹ̀rẹ̀ wọ́n bá ìtura kí láti àwọn ṣe yóò lè fi dẹ̀kun ọ pé náà rẹ̀ àfẹ́ntì ìdẹ́dẹ̀kun pé wọ́n kó lọ́ọ̀ nílé kò sí táwọn yóò fi máa fẹ́ràn àwọn nínú wọn pàtàkì. kàràdúrà ìpè wọn mọ̀ tí wọ́n tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ tí ń lọ fún bàbá ní mọ́tò yẹn mo ní bàbá mi ìsìn tí ó yọ gbẹnu lọ́wọ́ kò ní òkò lẹ́gbẹ́ lórí ibi tó jẹ́ padà bóyá ọkọ bẹ́ẹ̀ yọ ọ̀hún nígbà tó bọ́ ẹ̀ mọ́tò wọn á fi bàbá lé máa lé máa lọ sí lórí wà mẹ́lẹ̀ mọ́tò tí wọ́n mọ̀ ní mọ̀ náà tí ọba ti di padà tí yọ gbẹnu lọ́wọ́ ṣé ibi dáadé ìpèsè máa ń délẹ̀ ẹ wá gbọ́ inú ọgbọ́n ayé ẹlẹ́kẹta dín lógún ọlọ́run á sọ̀rọ̀ kan síbẹ̀ nígbà tí sọ pé àdúrà máa bí ìwà ara máa bí ìfẹ́ ìbí a máa bí àdúrà àdúrà máa bí kéèyàn tẹ́sí òwò rẹ̀ fún á lọ mú àná nínú àwọn máa ń yá ń fa náà sà ìgbóhùn rẹ̀ á rí ní agbára ọlọ́run ọ̀fẹ́ ka òye lẹ̀ bí ọ̀ka gba òye ní pẹ̀lú ìpadà wá wáyà fún yín lọ́gbẹ̀gbẹ̀ ilẹ̀ tó wà sí ìgẹ́rí máa gbé ọ̀nà wà tí ó nà lè fi di ẹni tí ó kà láyé ọlọ́run sàkíyèsí kan fún anọ́ọ̀lá ẹ̀ àtẹ̀wọ̀ntẹ́ kódà fún ọ̀gbájá àbá fún ọlọ́pàá àríyọ kàlé ọlọ́run lọ mú àkùnrin kan wá pé ìyẹn lè àpẹyẹrẹ láyé èyí náà dẹ́kun bẹ̀ láyé èyí náà hàn bẹ̀ láyé èyí náà ẹni ṣe lọ ayé bẹ̀ mẹ́rin parẹ́ seventeen not right. àlàyé mẹ́rin lórí ẹ̀ ní sáàdà tí àwọn àbá sọ̀rọ̀ lórí ẹ̀ wà ìjọba kó buhari ẹ̀yẹ ẹ̀yẹ tí a máa bá ẹ̀yẹ lọ́dọ̀ ẹ̀dẹ́kẹ̀fà. zarukan azakato tankulu le insana من درجة الاستغناء بشيء إلى مقام أعلى وهو الاستغناء عن الشيء والأول صفة الخلق والثاني صفة الحق وني ẹlẹ́ẹ̀kẹfà dára àǹfààní ní bẹ́ẹ̀rẹ́ bẹ́ẹ̀ lọ́kà òrìṣẹ́ sàkà máa bí ọmọ ènìyàn kú òrì dáadáa tí ò sí ìga lọ dáadáa tó dáa ipò tí ìyá lọ́gbọ̀lọ́gà. Dírẹ́tà ètùtù náà òun bẹ́yì lẹ́mbà tó kọ́kọ́ ní ètùtù náà òun ìṣẹ́yì. Ó ní nǹkan, ó ní owó, ó ní ọlá, ó ní ọrọ̀, ó wà mú sẹ́yìn náà, ó wà mú sẹ́yìn bíi tó gbọ́dọ̀ ọ̀dọ́rọ̀ yẹn olóòlá òwòrò olóòlá ọ̀tọ̀rọ̀mọ́dógún olóòlá ọ̀tọ̀rọ̀dégbé olóòlá àtàrà ìlò olóòlá gbogbo kátó olùdó àhàmùlá ìpìkìdá òṣè ìdí ẹ ọjọ́ ìfẹ́ pé wọ́n máa ń lébi pé nǹkan pẹ̀lú ọ̀rẹ́ sàkáwà gbogbo bẹ̀ sàkáwà gbogbo nípò yẹ yóò lóṣù yẹn lọ sí ìṣe ìpìkìdá òun àtẹ̀yìntẹ̀yìn yóò wà pẹ́rẹ́ yóò máa ti gbogbo nǹkan lọ yóò máa ti gbogbo nǹkan lọ bọ́ọ̀mù ìdámájọ́ ń bẹ yára ti owó kan náà tẹ́lẹ̀ tí òun bá yọ kàkà ń tiẹ̀ yóò padà gbé ẹni yẹn lọ bíbí lọ́pọ̀ tó àpò bẹ́ẹ̀ta á ń tẹ̀ ó ti dúkú ń tiẹ̀ nítorí títí tó ti dúkú yẹn yé àtọ́ ẹ̀ tó tó gbé lọ sókè kí wọ́n fẹ́ kó wọlé máa ń pọ̀ sí tọ́lá fẹ́ fẹ́ kọ́ńtì tó wà tí àtọ́ ń bẹ wájú rẹ̀ jẹ́ ń gbọ́dọ̀ rẹ̀ lọ máa lè sàkà owó rẹ̀. Máa lè sàkà owó rẹ̀. Máa lọ sàkà owó rẹ̀. Ọ̀rọ̀ kò ní èlù ìnáwó gbèsè yí ìlà èlù ìnáwó àbẹ̀rẹ̀. Àmọ́ àkọọ́lẹ̀ yìí. Mọ́tò kan ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ máa tẹ́wọ́ sí mọ́tò mọ́tò tó ní kò jọ ọwọ́ dáńgó mọ́ ọba kò tẹ́kí ní bìhání ẹ̀ kò jọ kò jọ tẹ́wọ́ sí mọ́tò mọ́ ọlọ́wọ́ á tún owó rẹ̀ ti kọ́ ọjọ́ kàkà ọ̀rá yọ ọwọ́ àwọn àwọn tẹ́kí ní àǹtẹ̀yìn yíyá kọjá tí mọ́tò kan ń yọ ọ̀nà lọ́ọ̀bá. lọ́kọ́ fún wa bó bá yọ nu wọ́n lọ sí ìlú wa. tọ́wọ́n ní pọ́tẹ́ẹ̀mù obìnrin ìyáde lórí tó kò dé ọ̀rọ̀ tó rí náà yẹ. tọ́ ẹlẹ́sìn ṣe. sábẹ́ ẹ̀ الإنفاق من المال في وجوه البر والخير والمصالح العامة يجب المرء الدائم في الدنيا والثواب الدائم في الآخرة فيكون ذلك سببا لنقل المال إلى القبر وإلى القيامة بعد أن كان موعدا للزوال مرضا للزوال لا لمال قادم ورائه ẹlẹ́gbọ̀n yóò jẹ́ ìyá bọ́ọ̀dì ẹ máa ń sùn lẹ́bàá ní ìjà wọn. torí ọlọ́run ẹ̀kọ́ ara ọ̀pọ̀ rárá ẹ̀kọ́ ara rárá. ẹ̀kọ́ ara rárá. ẹ̀kìlú ara ẹ̀kọ́ rárá. àìkìlú mo lọ dá lójú ẹ̀. ẹ bá láǹfààní àti lọ bọ́jú o. ó fẹ́ máa wọ̀ dá wà fúnra fúnra rẹ̀ ọkùnrin. <laughs> ẹ ọkùnrin kódà kò yọ ọkọ̀ ìṣá lórí ẹ̀. Àti ajé òkùn ti bẹ́ẹ̀ díẹ̀. Pẹ̀lú òkú ọlọ́run bá ti lò ó yìí, ọlọ́run ti jáde òkú bàtí jẹ́ mọ́lá yìí. Ṣébí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣe wà bí iṣẹ́ láti wà níbi òwò wa ká máa ń darí bọ́bà èyí la bílẹ̀ láwá sí òkú yìí. Má ti dókòó ìṣòro ogún náà ẹlòmíràn máa ọ̀pọ̀ kankan ó ti wọ ẹ̀ sí ọlọ́mọ. máa fi ń dọ̀rọ̀ ìyẹn bẹ́ẹ̀ náà tẹ́ pé ìdí òwúrọ̀ wà tí ń wò wá ní abẹ́fẹ́ òun náà ń tà mí. àmì ò àmì ò. ọlọ́dún ayé ń bẹ́. gbọ̀dẹ̀gbọ́ ni títà ìyá yìí bàbá yìí sọ́wọ́n lẹ́kọ̀ọ́dì sànńdè tọ́jẹ́ ló wá wà lẹ́ni ọ̀yá gbogbo àtẹ́lọ́dà kọ́ wá lọ́dà náà bí kó bí kọ́ máa ń fẹ́ra kó máa ń fẹ́ra ọjọ́ ọ̀dálẹ̀ ẹ̀yà gbọ́ ẹ̀dẹ́gbẹ̀ ẹ̀dẹ́gbẹ̀ ìdè wọ́n ní kéèyàn máa kọ́ máa ah? fi dada báwo èèyàn ṣẹ̀kọ́ ọ̀rọ̀ kàkà nínú tọ́ọ̀ ẹ̀ẹ́dẹ̀ ìgbàlá tó kí ni ọ̀nàwó ọwọ́ tó wò bàkà àbọ̀wò ìlà ìmọ̀ ńlá wọ́n ní yóò jíbù nìmọ̀ sí à. àdá ìmà bí dùnìyà. àdá ìmà bí dùnìyà bí ẹ̀ bá lọ ní ojú tẹ́lẹ̀ nígbà tí ẹ̀yìn àti ìpèsè ìlú lẹ́sìn ìbá ní ìdè ó sì ní pẹ̀lú ọlọ́ Tọ́pẹ̀lẹ̀ ní gbogbo ìgbà tọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ wà lẹ́sìn. Bọ́yá náà, yóò ti mú ìmájì ha, yóò ti mú ìmájì dáìmà dáìmà ìdúnìyà ìdúnìyà ẹjá àtìkọ́lù ìlú ìbò ìmáyá àdáìmà ìdúnìyà ìlú ìbò ìmáyá àdáìmà ìdúnìyà ẹjúmọ́tẹ́wò ẹjúmọ́tẹ́wò jáde lókù ọ̀pọ̀lọ́dẹ́lẹ́gbẹ́ lónìí àwọn ẹ̀dùnú mẹ́rin dàbà wọ́n pẹ̀kẹ́ ó ti bí ẹmọ́dẹ̀ lórí ìyẹn ó dì mọ́mù lọ. wọ́n ní bẹ́ẹ̀ máa náwó dáadáa lọ́dọ̀ dáadáa wọ́n ní a máa bí ẹ̀yìn bẹ́ẹ̀rẹ̀ láyé. Àkàràmọ̀kọ́lọ́. Yẹ́ ẹ̀kọ́ tí mo mú. Ìmá náwó sọ̀rọ̀ rẹ̀, a máa bí ẹ̀yìn bẹ́ẹ̀rẹ̀ láyé. Ẹ̀yìn láíláí. Ẹ dákun jàmáà, nígbà ẹ̀nà tó kó dọ́kà àrùn àbí òdòdó márùn-ún lẹ́bí ti máa lórí ẹ̀dá kò sáà sí ìgbàgbọ́ àpamọ̀jẹ́ ti kú láyè fáìdá akọ wọn àbí ẹni mẹ́ta àgbẹ̀ ẹ̀kọ́ ni àgbọ̀ ìjẹ́ ẹ̀jẹ́ ìgbẹ́ ìfẹ́ ní adákọ̀ ní ẹni kẹ́kọ̀ọ́ pé adákọ̀ ní báyìí tó pé ìdákọ̀ ẹ̀jẹ́ kìí tẹ̀ ká máa káàdé tó ta ló sọ ọ̀hún àlejò kọ́lá ẹ̀dá kò sáà àtọ̀ ìdájẹ́ bí ìrìn ní dáadáa kọ wọn ká máa ṣe o nígbà tó kó ajá wá jẹ kọjá ayé rẹ lọ́yìn. Ẹ̀ẹ́dẹ̀kọ́ jẹ kọjá ayé lọ. Ẹ bá kẹ́kọ̀ọ́ bá kẹ́kọ̀ọ́ bá bá jẹ́ jẹ́ jẹ́ kùn jẹ́ kó jẹ́ jẹ́ ẹ̀kọ́ méjì lọ. Lọ ajá mi jẹ ẹ̀kọ́ jẹ ẹ̀kọ́ bá jẹ́ jẹ́ yóò ti yọ. Àmọ́ lọ́dà fún máa ń jẹ ajá ẹ̀yìn ajá kọ́ apẹ̀yà apẹ̀yà bíi mẹ́wàá wọ́n máa ya tẹ́tẹ́tẹ́ lọ wọ́n fi jẹ ẹ̀kọ́ lọ. Àgbẹ̀kọ́ wọ́n fi parí. Máyì ti mẹ́lá ìròyìn ní mẹ́rin méjì náà lọ. Lẹ́nu pé òkú ajá Ó ní a máa jajá o. Ọ̀dá jajá ayé, àbábùdá jajá o. Owó yóò bá ní o. Owó yóò bá ní o. Tó ọ̀ká náà gbé, tó bá náà gbé ìwọ́n kèkè ayé ẹ̀ ló gbé yẹn. Ó lòun ti sọ. Wàsàwà bàjá ìmásílẹ̀ àràfẹ́ ọ̀. Ẹgbẹ́ agbọ́gbẹ́ òkè yìí ẹgbọ́ pé ó pè bá gbé mi ẹ̀ èdè káṣe òwúrọ̀ tó gbà bí ẹjá pé mi ìdí mr wàtàwà bàjá ìmá fìlì ààfihàn wàtàwà bàjá ìmá fìlì ààfihàn wàsàwà àbàdà yìí máa fìlì àfihàn. wàsàwà àbàdà yìí máa fìlì àfihàn. wàsàwà àbàdà yìí máa fìlì àfihàn. wàsàwà àbàdà yìí máa fìlì àfihàn. ìmá náwó dáadáa yóò fi ẹ̀yìn láyé gbèrè. ó ní bẹ̀rẹ̀ ó máa sọ̀rọ̀. Hmm. bí a ti sọ̀rọ̀ yóò tó wá ta yóò tó wá tẹ́ yóò tó wá ta fà ní ẹ̀sán gbére náà láti jà mọ́ ẹ̀sán gbére láti jà mọ́ tọ́sán àbí pépà lásán pépà lásán tọ́rọ ìgbé ayé ìtọ́jọ́ ọ̀wà ẹjá ń ṣe dáadáa àwẹ̀ ló dé ìlú ìsìn ìyàwó ẹnu ní òjì ìgbàgbọ́n bíbélì ọ̀dà nílẹ̀ ìṣẹ́ni wọ́n àwọn àǹfààní ẹ̀ sílẹ̀ wọ́n tún ní fẹ̀yàkúnù dáàrí kàtàbàbà ìlẹ́sì ìmáàlì ìlẹ̀lẹ̀ kọ́bí wáyẹ̀lẹ̀ kìyàmà kí ni máa ná owó yóò wá sí okùnfà pé èèyàn ń ṣègbò owó sínú bàárẹ̀ bàárẹ̀ ìrọ̀lẹ́ wọ̀ orígbó orígbó rẹ̀ orí náà wọ̀ yẹn wọ́n tọrọ sọ̀rọ̀ nínú bàárẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ìdíbà wọ́n ti lọ bọ́ kó lọ àbùkù yánà rẹ̀ tọ̀ lọ́lọ́la bó ti náwó dáadáa tí a fi jẹun yẹn tí a fi ń ṣe ránù tí a fi ń kọ́lẹ̀wò tí a fi ń ṣòwò tí a fi ń ṣe dáadáa yẹn ló ń tí o ti ń tọ̀ ẹ̀sìn ìbàdí ọ̀dọ̀ ti wà lọ́la o ti ń tọ̀ ẹ̀sìn ìjàmà rẹ̀ ọ̀dọ̀ ti wà lọ́la. bàdà nǹkan ẹ̀ mọ́rọ̀ dán ní ìjàwá ẹ̀. ó jẹ́ pé owó ti ń bẹ tá owó ti ń bẹ lọ́ọ̀rẹ́ yẹn ó lè ó lè parẹ́. àmì ìlú lọ bínú bàrẹ́ ìyẹn ìbàrẹ́ mọ́ èbá kúrò rẹ̀ yẹ wọ́n làbẹ́ dé bá olè ti láwù kí wọ́n pè é ká máa dárúkọ nǹkan ẹ̀ tí ò ní ká Sáàmìnà àti àjọ ìdájú ọ̀fẹ́ ti tòkà lónìí nà àbídájú obìnrin ìjọba àwọn ajáyán ti wà òní láti ìlú rẹ̀ ní ìjà. Àyẹ̀ká ti pàdé láti. Àwọn èèyàn tọrọ pé ó fa àwọn kámọ̀ tó wà ní ẹ̀ẹ́dìkàkọ́